yóò jàre ní ẹ̀yìn ẹ̀wò ní ìsìn ẹ̀jẹ̀ fún sáàpù kan kẹ́nìkan pè mí ní Boko Haram kémi náà wá wò sùsù kí wọ́n ní ìwọ náà Boko Haram ni ọ́ ǹjẹ́ ẹ mọ̀ pé ìkíní kejì wa a gbọ́dọ̀ try láti gbéra wa lọ sí kóòtù because it is two fighters ó pè mí Boko Haram dípò kí n sọ fáyé pé èmi kì í ṣe Boko Haram o èmi ẹ ṣe Boko Haram o mo wá sọ pé ìwọ náà Boko Haram ni ọ ó ti di two fighters tẹnìkan nu àwọn méjèèjì bá fi lè gbìyànjú láti lọ fọ ọlọ́pàá mú ẹnìkejì rẹ̀ ah ó ṣe bàbá ńlá mistake lẹ́yìn ìgbà tó o ti wí tiẹ̀ padà tí àkọọ́lẹ̀ sì wà tẹ́fídẹ́ǹsì wà pé o ti wí tiẹ̀ padà ẹ bá wá dé kóòtù tẹ́nìkìnní tó gbà pé òun pẹ́ nìkejì ní Boko Haram tí wọ́n bi léèrè láti fi ẹ̀rí rinlẹ̀ tí ò lẹ́rìí lọ́wọ́ ẹnìkejì náà òun náà gbà pé òun pé ẹni ẹnìyẹn ní boko haram wọn á bò náà léèrè pé kílẹ̀ ẹ̀rí tó fi pè ń boko haram kò lẹ́rìí kan ju pé ó pe òun boko haram lọ sẹ́nàká méjì wọ́n gọ sẹ́wọ̀n lábẹ́ òfin torí pé ìpera yín ní boko haram yẹn ẹ̀ lè sọba ẹ̀ lè substantiate yẹ ẹ̀ ní substance ẹ̀ ní evidence tẹ́lẹ̀ fi establish yẹ so ẹ ti jọ pera yín bẹ́ẹ̀ it's like pé ó gbá mi létí mo gbá tèmi. òun nígbà tí gbá tiẹ̀ ńgbà tó mọ̀ pọ̀ sí kóòtù. so ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ṣe kínní níwọ̀n níwọ̀n ok báwa ṣe níwọ̀n níwọ̀n kò sọ wípé ká wá sọ pé tìjà níyàwó ọ̀nà ni. Okay? àbí kòdìríyà ọ̀nà ni tàbí amadíyà ọ̀nà ni níwọ̀n ìgbà tá a bá ti lè tọ́ka sí tíà yín pé ntí tíà yín sọ rèé o lójú ìwé báyìí táìtù tíà yẹn nì ẹn tó ṣe é rè ohun tó sọ rèé ohun tó sì sọ yìí o ó yapa sí àyà kùránì báyìí ó yapa àdìsí báyìí ìyẹn kì í ṣe èébú ẹ̀yin tẹ́ ẹ bá bìlọ́ǹgì sí fìlọ́sọ́fì yẹn lẹ́wàá jáde lẹ́wàá sọ pé ohun tó kóòtù yẹn o kò sínú tíà yín o. tàbí ohun tó ti yẹn ìtumọ̀ rẹ̀ kọ́ nìyẹn tàbí ohun tó kóòtì yẹn kò tako kùránì kò tako àdìsí o kì í ṣe pé kí a máa pè mí ní boko haram wọ́n ti gbowó fún mi wọ́n ti ṣe gbá mo sọ fún wọn pé gbowó fún mi tí ìbàgẹ́ nìkan tó mú sùúrù màá sùúrù sí kóòtù nínà pé ta ló gbowó fún mi ta ló gbowó fún mi mò ń ṣe fíṣẹ̀bídì láì ní. gbólóhùn pé wọ́n gbowó fún lágbájá tí wọn sì gbowó fún it's a crime crime ni mò ń sọ èmi àti bàbá kan ládùúgbò wa yìí àjọ ń sọ̀rọ̀ àwa sọ̀rọ̀ kan ọ̀rọ̀ báwọn èèyàn ṣe máa dáwó nulẹ̀ ọlọ́run so àwọn máa ń sọ ti gun tọ̀dọ̀ tí wọ́n àwọn ẹ̀gẹ́ náà sọ́ra wọ́n bá ní à pásítọ̀ àwọn nǹkan nǹkan kìí ṣe owó ọ̀dà mẹ́wàá tí wọ́n ń dá onífi ń raṣọ o kìí ṣe onífi ń ra bàtà o onífi ṣe ń rówó nǹkan nǹkan o. wọ́n bá ní ṣe bí àwọn kan sẹ́ǹdì owó sẹ́yìn à mo ní sẹ́ǹdì owó wọ́n ní wọ́n ní Saudi wọ́n ní Kuwaiti mo ní à ah, Saudi lọ́nlọ́hùn àti Kuwaiti à ah, kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o ah, mo ní kódà tẹ́ má dáwó epo mọ́sáàsì ọ̀dọ̀ tèmi èmi àti mọ̀ fowó kún tẹ́ dísù èmi àti fowó kún. so ẹ kàn yí ẹ mọ̀ mọ̀ ẹ mọ̀ mọ̀ kàn mọ̀ wò pé kí la lè fi fún ọkùnrin ilé sí o ah, ohun tẹ́ ọ lè fi fún mi lésì mo ti sọ fún ọ ah, ọ̀rọ̀ tí àbúrò ẹ̀ máa kóòtù nínú tí ramadiya tàbí nínú tí àtìjáníyà tàbí nínú tí àkọ̀dìríyà ọ̀rọ̀ tó kóòtù yẹn kò sí mbẹ́ péègì tó kóòtù rèé ìwé tó kóòtù gangan rèé ó sì sí hàn ayé ó sì ẹ wò ó láti ibi débi ètò nìyẹn o kò sí mbẹ́ ọ̀nà kanu ọ̀nà kejì. tó lè ti fún mi létí òun ni pé ó wà ń bẹ́ o ohun tó kò sí wà ń bẹ́ o àmọ́ ìtumọ̀ tó fún yẹn kì í ṣe bẹ́ẹ̀ o wọn náà sọ̀rọ̀ lò <laughs> ní tó ti sọ àwọn mọ̀lẹ́kà ti rìkọ́dù ẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bí ṣe rìkọ́dù tèmi náà lẹ̀ ọ̀nà míì ohun tó ni pé ohun tó àbúrò ẹ̀ mọ́ sọ yìí nípa tìjàníyà ọ̀kọ̀dìríyà ọ̀ṣíyà ọwọ́ àánú tí àwọn ìtumọ̀ náà nìyẹn ṣùgbọ́n kò tako alukurani kò tako hadisi fún dìbáyì fún dìbáyì fún dìbáyì èsì nìyẹn àmọ́ kọ́ wá dé lórí social media kọ́ wá mọ̀ ní àbúrò yìí mọ̀ yẹn a máa mú balẹ̀ ní o títí ìparí ọdún yìí sẹ́yìn pé ẹ̀yin ẹ̀yin àwọn ọmọ mùdírò mọ́díkàtì wọ́n sọ bẹ́ẹ̀ sí mi bíi five bíi five years ago or four years ago wọ́n làwọn máa àwọn máa dọdọ ẹ̀mí káàkiri títí ìparí ọdún àwọn mú mi balẹ̀ ẹ dákun irú ọ̀rọ̀ yẹn tí wọ́n sọ yẹn tí mi ò bá jẹ́ ẹni tí ó dúró ti aláwòtán yányán tó sì ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ àgọ̀ táwọn kan bá sọ sí i ṣé mi ò mọ bẹ́ẹ̀ tí márikàsì wà ní ṣé mi ò ní lọ nìkan lọ gbé mùdírù mọ́ríkàsì lọ́kọ́kọ́ sọ̀rọ̀ nù kí àmọ́ kí wọn náà tó gbà ṣé mi ò ní ṣe bẹ́ẹ̀ ni but mò ń wòran mò ń wòran torí mo mọ̀ wípé àtogun àtèpè kì í ṣi nímú àtogun àti èpè kì í ṣi nímú wọ́n bá fi mí ṣépè. tí n bá ti ṣe èpè èpè ó mú mi tí n bá ti ṣe èpè èpè ò lè mú mi bí n bá sì lójú ogun tọ́lọ̀ bá kádàrà ikú mi mójú ogun ní kú bẹ́ẹ̀ tí ò bá kádàrà mi mọ́ bẹ́ẹ̀ ìyìn ní kú síbẹ̀ so àtógun àtèpè kì í ṣi ní mú èyí tí Yorùbá sọ pé ogun ní sí ní mú Yorùbá ní ogun ní sí ní mú èpè sí ní jà méjèèjì ni èsì yàn mú ohun tí mo fi ń bá yín ọpúrẹ́tì nìyẹn ẹnì kò lè fún mi lépè lóyún kí n dé sí ìpè padà ní máa wòran ni kò sì di èmi lọ́wọ́ àti sòdodo ọ̀rọ̀ fún ọ so ẹ dákun my brothers in Islam our speakers from both sides ẹ dákun ẹjẹ́ àtẹ̀lé kọ́ídà láyúnkárù àlèmọ̀tálàfù fi ì wà ìnàmà yúnkárù àlèmójúmọ̀ àlè yìí bákan náà ìyáàká wàlẹ̀ ìtìdá ìyáàká wàlẹ̀ ìtìdá ẹ̀ sọ̀ra fún ìtayọ̀ ẹnu àlà bákan náà tẹ̀síhíhù níyà tẹ̀síhíhù níyà ẹ jẹ́ ká lọ ṣe àfọ̀mọ́ àtúnṣe àníyàn wa bákan náà ẹ má jà ríra wa pé àwa náà ti dà fáà tó ga sí pé kò sí ọ̀rọ̀ ẹ̀sìn tá a lè dá sí. ẹ má jà ríra wa bẹ́ẹ̀ o in fact ǹjẹ́ mọ̀ pé ń bẹ nínú àwọn àfáà lórí social media tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn tó ga sí wípé tíà tí wọ́n ń fi ń sọ̀rọ̀ ẹ̀sìn inú tíà tí wọ́n ti ń lọ mú ọ̀rọ̀ jáde láti sọ fáyé ó jẹ́ tíà táwọn ṣí akọ ǹjẹ́ ìmọ̀ bẹ́ẹ̀ nínú tíà táwọn ṣí akọ ni àáfàá ti ń bá mùsùlùmí sọ̀rọ̀ ẹ̀ńbàsì ti ka tíà ṣíà. were were were yoko rira bụba kristi dịkị rọdịa laanị were were were yoko rira ụmụrụ were were were yoko rira osmọn were were were yoko aisha were were were yoko rira abụrụrịra titi yoko rira gbogbo awon sohaba afi hali ati yasanu tabi wuse ini ati fahimah were were were ọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa gbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tí ó máa tako àwọn sàábé kan ni kí ló fà á ó ń lọ rèé bu omi ìmọ̀mú nínú odò àwọn ṣíà àwọn ṣíà ni igun àkọ́kọ́ tàbí ìjọ àkọ́kọ́ ní gbogbo àgbáyé tó sí wípé wọ́n kórìíra àwọn sàábé wọ́n máa ń fún àwọn sọ̀hábà lépè tẹ́ ẹ bá ti wá rí àáfà kan lónìí tó kàǹkà tẹ́ ẹ bá ti rí àáfà ńlá kan lónìí tí ń fi awọ ẹkùn kírun tó bá ti ń sọ pé ẹ sẹ́lá àbúhùrẹ́rà yẹn àbúhùrẹ́rà hmm, yẹn ó yẹ ká fura sí i. Eh, ṣe rí eh, muawiya yẹn muawiya ń ṣe mọ̀ pé ó dàbí ẹni pé kò tiẹ̀ sọ ń sọ kó dàbí ẹni pé ó ló kú sí ipò kìrìsìtẹ́nì ni tẹ́ bá ti rí àáfàá kan tó yanu ẹ tó sọ báwọn ẹ fura sí dáadáa ó ń mu omi yìí mà nínú ibùdó àwọn ṣíà wẹ́rẹ́ ṣẹ́rí tídùn bá fẹ́ wọlé ẹ̀yọkàn ní ọ̀kọ́ wọlé nígbà ọba yá yóò yé ẹyin ẹyin náà yóò di ìdun ìdọ́ba máa kọ̀ bọ́rọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe rí nìyẹn wọ́n bẹ̀rẹ̀ ní níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ̀yìn àbúrò rẹ̀ rà ẹ̀ẹ́n kíníkà dẹ̀ǹdẹ̀wù rẹ̀ ni Eh, muawiya eh, ó kú sípò nàṣọ́ra ni torí pé àgbélébùú ń bẹ lọ́rùn rẹ̀ lọ́jọ́ ọkú rẹ̀ wọ́n mọ̀ láwọn kànú tí à ní o wọn ò ní sọ pé àwọn wọn lágbárí o wọ́n mọ̀ nínú tí à ti ń kà á. ìbéèrè ni pé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ta ni mo ṣé àwọn mùsùlùmí alùsùnà sáwọn ní máa sọ̀rọ̀ ẹ̀ tàbí àwọn ikọ̀ míì nínú àwọn ikọ̀ tí wọ́n ti forí gbá tí wọ́n ti sun tí wọ́n jóná lórí ọ̀rọ̀ Islam. ọ̀nà tẹ́ ẹ lè gbàdá wọn mọ̀ nìyẹn o wọ́n mọ̀ láwọn kànú tíra wọ́n kànú tíra bẹ́ẹ̀ ni wọn lè láwọn kanu sí rà pé muhammadu abdulwahab o imaamu gbó wọn láwọn kanu sí à wọn lè láwọn kanu sí à pé muhammadu abdulwahab o gbogbo mùsùlùmí lọ́pa kódà ó pa bàbá rẹ̀ kódà ó pa kínní kan rẹ̀ àìmọye nǹkan níbẹ̀ nu tíà àwọn tíà àwọn ṣíà wọ́n ṣe tíà rẹ́gẹ́dẹ́ amadiya wọ́n ṣe tíà rẹ́gẹ́dẹ́ àwọn orientalist àwọn náà ṣe tíà rẹ́gẹ́dẹ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wọ́n fẹ́ fi gbógun ti sunna anabi muhammad àti àwọn sọ̀hábà rẹ̀ rọ̀díyà lọ́wọ́ anumajumayin tọ́ọ̀ bá ti wá fura tọ́ọ̀ bá ti fura ó kò sí páńpẹ́ mo rántí ìṣẹ̀lẹ̀ kan ní ọdún kan ọ̀kan nínú àwọn súdẹ́ǹtì mi mo ní kọ́ mọ káwọn èèyàn ní kéwú ok ó ń káwọn èèyàn ní kéwú. mo wá mọ̀ọ́mọ̀ darí àwọn èèyàn síbẹ̀ pé ẹ lọ́mọ kéwú bẹ́ẹ̀ wò súdẹ̀tì mi gangan ni o kí wá ní ó kò kọjá bí oṣù méjì nọ́mbà wá bá mi ni àwọn tí mo ní kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ nọ́mbà ní abu a wọ́n ní nílé kí ó ní àná ilé kí ó mọ̀ dàrú láàrin àwọn àtàfà àwọn o kí ló ṣẹlẹ̀ tí ilé kí ó fi dàrú wọ́n ní àfà àwọn sọ pé wọ́n lọ sọ pé àbútọ́líbì ẹ máa gbọ́ o wọ́n lọ sọ pé àbútọ́líbì o ni pé ọmọ àlìjánná ni ó ní nítorí wípé ó protect ànábì kò jẹ́ kí ọwọ́ àwọn ọ̀tá kó ká ànábì. ó sì máa ń kọ orin kan láti máa fi mọ pàtàkì ànábì pé muhammadu o òṣìṣẹ́ tọ́lọ́run ránṣẹ́ ni o kì í bọná kì í bọgi kì í bọ̀pẹ́ o ẹ̀sìn baba ńlá rẹ̀ ló ń ṣe o wọ́n ní tó fa tílé kó fi dàrú lánàá nìyẹn wọ́n ní torí pé níta àfa yẹn sọ káàbù tọ́líjọ́ wà lìjàn náà ẹ̀kọ́ tí mo ti kọ́ àwọn pé àbútọ́ líbi o kì í sọ máa lìjàn náà o àwọn sì gbà pé àbá yìí akẹ́kọ̀ọ́ ló jẹ́ fún èmi náà níbo ló ti wá rí ntọ́ka yẹn ẹ máa tó ṣẹlẹ̀ ẹ tó sọ̀rọ̀ yẹn ń bá pè máa mú tíà ibi tó ti rí pé àbútọ́ líbi ó wọ àlìjàn náà máa mú bọ̀ pápápá ó dé lọ́ba fi hàn mí ọ̀sì tí a ní wọ́n sì fi hàn mí bẹ́ẹ̀ mi ti gbá tí a mú báyìí tó sí ibi tí ọ̀rọ̀ wà ń bẹ̀ mo padà síwájú tí a ta ló kọ tíra orílẹ̀-èdè wo ni wọ́n ti tẹ̀ ẹ́ irú èèyàn wo ni mo kọ́kọ́ lọ wò yẹn náà láì tí ì lọ sínú tíà mo ní a lágbájá sọ́ọ̀mọ̀ pé Iraki wọn tẹ̀sí àìní sọ́ọ̀rí pé lógo àwọn alùlìbáìtì ní ń gbé síbẹ̀ ni ló bá ń di ha ló ń di ha à wọ́n ní wọ́n sì akọ àwọn àdìsí Buhari àwọn àdìsí à wọ́n ní wọ́n fi tàn yín jẹ ní wọ́n fi tàn yín wá sáàrin tíà ni nígbà tó wá dáàrin tíà wọ́n máa ń sọ nǹkan míì tí ò bẹ́sìn wa lọ tí àbútọ́ níbi gba islam lọ́wọ́ ànábì ni tí èèwà àdìjẹ́ náà a sọ pé kò protect ànábì bẹ́ẹ̀ ni a ní kò kọ orin ewì láti fi kán ànábì lé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò gba islam tànábì mú wá báwo ní sọjọ́ àdìjẹ́ náà mọ́sù àdìsí wà tó sọ pé tó bá dọjọ́ àlèkèyàmà nínú náà bàtà kan tí àbútọ́líbì ó wọ̀ tó jẹ́ ìyà tó kéré jù nù ná òun ni ó wọ̀ sẹ́sẹ̀ tí ọpọlọ rẹ̀ ó sì mọ sọ sọkọsọkọ nígbà tí nígbà tí yẹn bá ṣe tí yẹn bá ṣe ẹ̀kọ́. Ah, lẹ́ni bá ní subhanallah òun ṣe bí ọ̀rọ̀ gidi ni mo ní à ah, ìgbàkígbà tẹ bá ti gbá tírà mú ẹ gbìyànjú ẹ gbìyànjú ẹ kọ́kọ́ dá lógo tí àyẹn mọ̀ ta ló kọ orílẹ̀-èdè wo ló ti wá àwọn jàmọ́ wo ló tẹ̀ jáde. lẹ́ni bá ní asaga fún lọ ẹ̀wọ̀n kan torí pa níyàn tí ẹ wulẹ̀ dá ó wulẹ̀ gbádùn lọ́wọ́ kan tá a pèsè àkíyèsí pé ní tí wọ́n sọ yẹn kò rí bẹ́ẹ̀ o. kò sẹ́rì pé àbútọ́ líbì lọ́la pé ó protect ànábì pé yóò wà nìjẹ́ náà kò sẹ́rì ẹ̀ kò sẹ́rì ẹ̀ ẹni si lójú ẹsẹ̀ ó sì padà sí májídásá rẹ̀ ó sì lọ huwa islam tó ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọ̀nyẹn tẹ́ẹ̀rí ń tí wọ́n sọ pé ìran bẹnu àdìsí Bukhari ìran bẹnu àdìsí Muslim eh, Abu Huraira eh, ó sì àwọn sàbẹ̀ lẹ́yìn ẹ lọ wo ibo ni wọ́n ti ibo ni wọ́n ti ń mú ìròrí wá wọ́n mú un wá nínú ìròrí àwọn ṣíà àwọn gan ò sì mà wọ́n bẹ́nu wọn tí ó mà ó sì ń bẹ́nu wọn tó mà. Ah, ẹ mọ̀ pé ìsìláàmù yìí ah, ibùdó ni ibùdó ni ọ gbọ́dọ̀ mọ́rú tíà tó ka tíà tó bá ti wá láti orílẹ̀-èdè Iran ah fìtínà ni máa jẹ́ fìtínà ni máa jẹ́ rántí náìtì etí tẹ́ máa ń sẹ̀dé àwọn òwe wọn sí wa lọ́fẹ̀ẹ́ àwọn àfa wa ta wá lólogó pé tí a ṣí àlàwọn nǹkan wọ̀nyí ẹ ṣọ́ra fún un ọlọ́run ló pé káwa náà ṣọ́ra fún àbá ti kó fáírọ́ọ̀sì irú fáírọ́ọ̀sì táwọn afá yẹn kó lónìí àbá ti kó. aláwo ṣàánú wa ọ̀nà mọ̀ nǹkan ẹlẹ́gẹ́ ni o nǹkan ẹlẹ́gẹ́ ni ẹ̀já dá ọ̀rọ̀ ìdúró lálẹ́ yìí episode three náà ni òpin rẹ̀ ká lọ di àwọn kókó tí mo sọ yìí ká lọ rèé dì mú amánání o káàmọ̀ rántí kọ́ídà kọ́ídà ìǹkàrù ìǹkàrù múnkàrù káàmọ̀ rántí ẹ̀ káàmọ̀ wọn tayọ ẹnu àlà bákan náà àníyàn wa ká lọ tún ṣe ká lọ tún àníyàn wa ká lọ tún ṣe ọ̀rọ̀ tẹnu wo bá sì gbà ẹ má jẹ́ a máa sọ ọ́ ẹ jẹ́ ká máa ṣe wa bí ọba àwa ríra wa bí ọba bọ̀tá àti bọ́ba ṣe máa ṣe ìgbàkígbà tán bá gbọ́rọ̀ wá bọ́ba láàfin ọbọ̀ sọ pé ọ̀tún sọ̀rọ̀ òsì sọ̀rọ̀ ìyálóde sọ̀rọ̀ kínní kan aṣípa sọ̀rọ̀ kínní kan ọdẹ sọ̀rọ̀ ọdẹ ọba máa gba gbogbo làákàyè àwọn ìjòyè á gba gbogbo làákàyè wọn jọ a wá kó sínú àwọn a wá jọ ọ́ a jọ ọ́ a yọ ìta rẹ̀ á yọ dànù ìtọ́ bá wá jẹ́ ìtọ́fẹ́ rò yáà ní èmi kábíyèsí kínní kan ọ̀rọ̀ ni mo sọ ní orí rẹ̀ ó yọ ọ̀rọ̀ yẹn jáde láàrin ọ̀rọ̀ tí gbogbo ìjòyè sọ ni bí bẹ́ẹ̀ tí ọba ọba fi tàwọn ìjòyè ṣe kó sampling opinion wọn yóò padà di oníwòròwòrò yóò padà di ẹni tí wọ́n máa fún ní rọ́dù lọ́tún wọ́n máa fún rọ́dù lọ́sì ìwọ náà wo wáàsí tó o ṣe wòye àwọn tó ń fún ọ rọ́dù wòye àwọn tó ń fún ọ rọ́dù ẹ́ ò farabalẹ̀ ni ọ̀rọ̀ tí ò yẹ kó o sọ. So

ká wá sọ pé Abu Huraira kan Muawiya kan kìnìkan kìnìkan láwọn tí wọ́n ti fo gádà káfárá tó já wọ́n ti gòkè odò tán kí afárá tó já àwa la àti ìmọ̀bi tá a gúnlẹ̀ sí ọlọ́run jẹ́ kí èmi àti ẹ ká gúnlẹ̀ síbi re ní ayé àti ní ọjọ́ àlìkìyàmà subhanaka allahumma wa bihamdika ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik ẹ bá ní ṣíà program yìí dáadáa Allah ó jẹ́ kó ṣe wá láǹfààní.